جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمرهم لا زال قويما على إرغام أنف النواصب جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمره لا زال أمره على إرغام أنف النظر إخوان المسلمون إخوان المسلمون إخوان المسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار àdúgbà fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ayin ọlọ́ọ̀bá náà gẹ́gẹ́ bí ó ṣe tọ́ sí ọlọ́ọ̀bá a jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa gbé ìjọsìn fún àyàfi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan a sì jẹ́rí pé anábíwa muhammadi sallallahu alaihi wa alihi wa sallam ẹrúsìn ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ni ẹni tí ọlọ́run alíkẹ́ láàrán pẹ̀lú mana àtẹ̀sìn òdodo ànábì ajẹ́rìí pé ballagha risala ó mú iṣẹ́ ọlọ́run ọba omodógóngó ó jẹ́ iṣẹ́ ọlọ́run ọba lájẹ́ pé wa adda al-amana a sì jẹ́rìí pé ànábì sallallahu alaihi wa alihi wasallam a ó pé àmánà ilé tí ọlọ́run ọba àlìgẹ́rẹ́ gbé fún wa nasaha al-umma ànábì sallallahu ó ṣe wá sí òdodo fún alìmúmà yìí wà káṣàfà lọ́mà ànábì sallallahu alaihi wasallam ó ká gbogbo àwọn ìrújú àwọn ìṣújú ànábì sallallahu alaihi wasallam ká kúrò nínú ẹ̀sìn fi wálẹ̀ sórí ìlànà eléyìí tó mọ́lẹ́gbò eléyìí tó funfun layluha kanahariha ìlànà eléyìí tó jẹ́ sí wípé òru ẹ̀dá ẹgẹ́ bí ọ̀sán rẹ̀ ni la yazighu anha illa halik ẹnìkankan ò ní gúrípò nínú lànà tí Ànábì sallallahu alaihi wasallam fi wálẹ̀ lórí àyàfi kó jẹ́ ọlọ́wọ́ bá àlíkẹ́lá kí ó sọ wá fún ìdí eléyìí àti gbogbo àwọn ọmọ ìyá nínú Islam lọ́kùnrin wa lóbìnrin wa ọmọdé àgbàlagbà onílé àlejò àti gbogbo wa pẹ̀lú kíkí eléyìí tí ọlọ́wọ́ bá àlíkẹ́lá sà lẹ́sà wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí ni ìjókòó wa eléyìí tí kò sí àjòjì sí ẹnìkọ̀ọ̀kan wa wípé bí a ṣe máa ń ṣe ìjókòó ní ọjọ́ àtúlàtà wal ọjọ́ a ah, ẹtì àti ọjọ́ àbámẹ́ta ní èdè Yorùbá eléyìí tí a máa ń gbéyẹ̀wò ní ìjókòó yìí òun náà ni àlàyé nípa manhajú ahìlìsúnnàtí wal jama'a ìlànà tí ahìlìsúnnàtí wal jama'a rìn lórí ẹ̀ ìpèpè ahìlìsúnnàtí wal jama'a òun náà ni a máa yanjú kúrò lára àwọn ìpèpè eléyìí tí ó yàtọ̀ sí pèpè ahlùsúnnàtì wal jama'a tí àwọn olùpèpè yìí náà sì ń ṣe àfitì ìpèpè wọn sí orí ìpèpè ahlùsúnnàtì wal jama'a ilé tó jẹ́ sí pé ó ń kó ìtànjẹ báwọn èèyàn débi wípé ó jẹ́ kí àwọn èèyàn sí alùsùnnàtì wal jama'a nítorí àwọn tí wọ́n ń pè àpè mọ́ra wípé àwọn ń pèpè alùsùnnàtì wal jama'a láwùjọ wa àwọn nǹkan tí wọ́n ń pèpè sí àwọn nǹkan tó burúkú jáì ni àwọn nǹkan yìí burú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi di wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa fi ojú aláburú wo alùsùnnàtì wal jama'a eléyìí báyìí òun ni ó sọ di ọ̀ràn yẹn lé wa lórí kí a má dákẹ́ láti yanjú ta ni ó wà lórí pẹ̀pẹ̀ alìsúnnàtí wal jama'a àti àwọn tí wọ́n ń ṣe bí ẹni wípá wọn wà lórí pẹ̀pẹ̀ yìí wọ́n fẹ́ pé nǹkan táwọn ń pẹ̀pẹ̀ sí yàtọ̀ sí nǹkan tí alìsúnnàtí wal jama'a ń pẹ̀pẹ̀ sí torí tí a bá ṣe lé báyìí ìwọ ẹ̀sìn ọlọ́run ọba níran kò mọ̀ bàjẹ́ nìyẹn àì kò sì jowú fún ẹ̀sìn ọlọ́run ọba òun náà ni ilé báyìí ni yóò máa já sí ìbádàlọ́ ibi tí a bá láyé dé òun náà ni ọ̀rọ̀ nípa àwọn al-ikhwanul muslimun àwọn ẹgbẹ́ kan ni wọ́n tó jẹ́ sí wípé wọ́n ta ẹka káàkiri gbogbo àgbáńlá kò sí ìlú kan lórílẹ̀ ayé lónìí bó ṣe wù kílù yẹn kí ó burú tó bó yìí ṣe wù kílù yẹn kó dáa tó àti kí àwọn àdìfúwánì musulmùn wà nínú ìlú náà sí wọ́n ń gbìyànjú láti fi àwọn ìlànà wọn láti fi ọmọlẹ̀ láti fi ìdí ìlànà wọn láti fi múlẹ̀ ní àwọn ìlú yìí mo sọ̀rọ̀ kán mo ní kò sí ìlú kan lórí ayé láyé lónìí bó ṣe wù kẹrù pé ìlú náà burú tó láyé àfikẹ́ bá wà lè wà ní mùsùlùmí nílẹ̀ kò dẹ̀ sí ìlú kan láyé lónìí bó ṣe wù kẹrí pé wọ́n jẹ́ nire tó wọ́n mọ́ tó wọ́n dá tó àfikẹ́ ipá wà ní mùsùlùmí nítorí pé wọ́n gbà wípé ìlànà tàwọn òun náà ni ìlànà tó dáa jùlọ gbogbo nǹkan tí àwọn ẹgbẹ́ yìí tí wọ́n dẹ̀ dúró lórí tí wọ́n pèpè sí òun náà ni báwo la ìfẹ́ gba ìjọba lọ́wọ́ àwọn tí ń ṣèjọba torí pé àwọn wọ̀nyí wọn ò mọ ìjọba ṣe so gbogbo àwọn ìlú ayé pátá ni wọ́n ti ń gbìyànjú àwọn nǹkan wọ̀nyí àwọn al-Ikhwanul Muslimun tí wọ́n bá dé àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n máa yíra padà níbi orúkọ nígbà míì ó ṣeé ṣe tí wọ́n bá dé àwọn ìlú ti yín kí wọ́n má jẹ́ Ikhwanu mọ́ kó jẹ́ sí pé àwọn orúkọ míì ni wọ́n máa jẹ́ ṣùgbọ́n àwọn orúkọ tí wọ́n ń jẹ́ yìí a wọ́n gbé àwọn orúkọ yìí síwájú lásán ni ìṣwánù náà ni wọ́n wọ́n wá lè jẹ orúkọ oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìlú yẹn tẹ́ẹ̀fì ní fura wípé bákan náà ni gbogbo wọn òun ó dẹ̀ ní hadaf òun ó ní àfojúsùn tó ń ṣiṣẹ́ lé lórí gbogbo wọn pàwátá rẹ̀ ní iṣẹ́ tí wọ́n ń ṣe nǹkan tí wọ́n ń gbìyànjú àti àkọ́kọ́ láti sọ dòdòdó àwọn nǹkan tó fẹ́ tàṣíkò ẹ̀ òun náà ni ìròrí àwọn àdìsíwánù mùsùlùmí so àwọn ẹgbẹ́ kan wá rí nínú àwọn àfọ́rọ́kù tí ẹ̀ ó lè ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé báwo la yẹ fẹ́ kọ̀ntró ọrọ̀ ajé ìlú yẹn bóyá nǹkan táwọn ọmọ mójútó nìyẹn ó lè jẹ́ sí pé ẹgbẹ́ mi ọ̀rọ̀ ríyàbọ̀ eré ìdárayá làwọn ọmọ mójútó ó lè jẹ́ sí pé ẹgbẹ́ mi rèé ó lè jẹ́ sí pé ọ̀rọ̀ siyasa ọ̀rọ̀ òṣèlú làwọn ọmọ mójútó so ó lè jẹ́ sí pé ẹgbẹ́ mi rèé dáẹ́wà làwọn làwọn mójútó gbogbo pátápátá tí ẹ̀ yìí wọ́n ṣiṣẹ́ fún al-Ikhwanul Muslimun ni naam àwọn al-Ikhwanul Muslimun ni ẹgbẹ́ kan ni wọ́n ìjọ kan ni wọ́n tó jẹ́ sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ma ìlànà sàlàfíyà ó gbọ́dọ̀ gbọ́ àwọn ẹgbẹ́ yìí dáadáa kó lè bá mọ́jẹ sí pé yóò bọ́ sínú ẹgbẹ́ yìí tí ó jẹ́rù pé sàlàfíà lórí ṣe gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ ní asàkọ́fàtù sàlàfíyàtul islamiyya asàkọ́fàtù asàlàfíyàtul islamiyya tó fẹ́ ní ọ̀làjú sàlàfíyà títí islam ó fẹ́ ní ọ̀làjú ní ìbámu sí bí àwọn ẹni àná àwọn ìjọ àkọ́kọ́ nínú Islam àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n fẹ́ ní irú ọ̀làjú tọ́jọ ti wọn nínú ẹ̀sìn irú ẹni báyìí rèé ó gbọ́dọ̀ mọ̀ nǹkan tán pè ní al-Ikhwanul Muslimun ó gbọ́dọ̀ mọ̀ àwọn tán pè bẹ́ẹ̀ kó má bàa bọ́ sínú sábákà wọn kó má bọ́ sínú àwọn wọn lẹ́ni tí ó sọ̀rọ̀ pé òun wà lórí ìlànà sàlàfíyà ni eléyìí báyìí ó ṣe dédé hadithu afáwa Hudhayfah ibn al-Yaman radiyallahu anhu ó ní kana an-nasu yas'aluna rasulallahi sallallahu alayhi wa sallam 'an al-khayr wa kuntu as'aluhu 'an ash-sharri makhafatan an yudrikani àwọn èèyàn wọ́n a máa bí ànábì sallallahu alaihi wasallam léèrè nípa oore nípa tó dáa nípa nǹkan tó lóore tí a lè ṣe téèyàn ó fi rí àánú ọlọ́run bá téèyàn ó fi rí orí lọ́dọ̀ ọlọ́run bá nǹkan táwọn èèyàn máa ń béèrè nìyẹn wa kuntu as'aluhu 'ani sharri àmìmí ń tèmi tèmi bá fẹ́ béèrè béèrè lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam aburú lè máa ń béèrè kí laburú kí laburú makhafatan an yudrikani in tó fa tí mo fi ń wáyìí mà nípa aburú tí mo fi ń béèrè nípa aburú mo ń bẹ̀rù pé kí nǹkan yẹn kó má bá mi tí n bá ti ma ma lè jìnà sí ma lè sáfún eré báyìí ló fi jẹ́ sí pé nínú àwọn ẹ̀kọ́ eré tí ó yẹ kí ẹni tí ó bá wà lórí ìlànà sàlàfíyà tó yẹ kí ó gbámú dáadáa òun náà ni kí ó ma àwọn ìjọ alákọ̀ọ́kọ́ nínú Islam ìlànà tó bá yàtọ̀ sílànà wọn ó gbọ́dọ̀ gbọ́yé so ìgbà tó bá ń pè àwọn èèyàn tó rí ìlànà yẹn láwùjọ yóò lè má yóò dẹ̀ lè jìnà sí náà ìsàlàyé àwọn al-Ikhwan muslimun àwọn ẹgbẹ́ yìí a bẹ̀rẹ̀ sí sàlàyé wọn látọ̀dọ̀ olórí ẹgbẹ́ yìí tó dá ẹgbẹ́ yìí lẹ̀ tó ń pè ní Hassan al-Banna Hassan al-Banna eléyìí tí ó dá ẹgbẹ́ al Muslimun tó dá kalẹ̀ ní 1928 gbogbo eléyìí báyìí ni a ti sàlàyé fún wa síwájú ibi tí a bá láyé dé òun náà ni bí Hassan al bí a ó ṣe kó àwọn asọ́fúl awwal àwọn ìjọ alákọ̀ọ́kọ́ tó wọ́n kó jọ nínú àwọn al-ikhwan muslimun bó ṣe kó wọn jọ ajẹ́bóyá pé àwọn mẹ́fà òun náà ni nígbà náà lọ́hun tọ́lọ́wọ́ bá lè kẹ́lá ní kí wọ́n láìkí ìpèpè Hassanul Banna dáadáa tí wọ́n dẹ̀ gbà fún Hassanul Banna lásìkò yìí Hassanul ó pè wọ́n sí di wípé kan ṣe béyà kan ṣe fún òun ìkan tó ń pè ní béyà òun náà ni kí yẹn gbé àdéhùn tó kápá lọ́dọ̀ olórí wípé yọ́n máa tẹ̀ láṣẹ rẹ̀ gbogbo tó bá pààyàn láṣẹ lè yọ́n máa tẹ̀lé èyàn sì ní yapa àṣẹ rẹ̀ rárá o tó ń pè ní béyà nìyẹn Hassan al-Banna béèrè lọ́wọ́ àwọn mẹ́fẹ́ fàyí wípé kan fóhun ní béyà kan fóhun ní ìgbé àdéhùn wípé wọ́n máa jẹ́ olórí fún wọn wọ́n dẹ̀ máa tẹ̀ láṣẹ ẹ̀hún wọn ò dẹ̀ sì gbọ́dọ̀ yapa àṣẹ tó ń bá pa wọ́n ó bèèrè lọ́dọ̀ wọn láti ṣe báyìí ó sì bèèrè lọ́wọ́ wọn wípé wọ́n gbọ́dọ̀ ní kàmálù tọ́ àá wọ́n gbọ́dọ̀ ní ìtẹ̀lé àṣẹ ẹ̀hún ní pípé láì kò ní máa tẹ̀ láṣẹ ẹ̀hún láwọn abala kan kí wọ́n má tẹ̀lé láwọn abala míì tó jẹ́ sí pé ilé tó bá ti wọ́n nínú àwọn àṣẹ òun náà ma tẹ̀lé wọn ní tẹ̀lé àwọn apá mi tí ó bá ti wọ́n ó ní wọn gbọ́dọ̀ ṣe lé báyìí wọn gbọ́dọ̀ ní kàmálù tọ́ àyà eléyìí báyìí òun ni bẹ́yà alákọ̀ọ́kọ́ ìgbé àdéhùn alákọ̀ọ́kọ́ eléyìí tí àwọn ọmọ ìjọ ọdún 1359 ọjọ́ karùn-ún oṣù Rabi'ul Awwal ọdún 1359 òun lè lè bá ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tí àwọn ìjọ àkọ́kọ́ yìí tí wọ́n gba ọwọ́ lọ́dọ̀ Hassan al-Banna ẹjẹ́ kí kọ́kọ́ fa nǹkankan yọ́ bí báyìí nínú àwọn nǹkan tí a máa fi ma àwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ nínú àwọn nǹkan tá a máa fi ma àwọn ẹgbẹ́ tí wọ́n rìn lànà al-Ikhwanul Muslimun òun ni pé kí àwọn ọmọ ẹgbẹ́ yẹn kí wọ́n máa ṣe bíyà fún àmírù jama'a wọn yẹn ni pé kí àwọn ọmọ ẹgbẹ́ jama'a yìí kí wọ́n máa gbé àdéhùn lọ́wọ́ olórí wọn kán máa gba àdéhùn lọ́wọ́ olórí wọn kán máa gba ọwọ́ wípé àwọn máa tẹ̀ láṣẹ olórí àwọn ò dẹ̀ ní yapa rẹ̀ gbogbo tó lórí bá dẹ̀ ti pa wọ́n láṣẹ náà gbọ́dọ̀ máa ṣe àwọn eléyìí báyìí rèé nǹkan táwọn alìkọwàánù muslimun àwọn ẹgbẹ́ wọn máa ń ṣe ni gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ìkan muslimun yìí rí yóò rí pé eléyìí báyìí bó débi wípé nǹkan tí àmírù ẹgbẹ́ yẹn bá sọ fún ọ ló gbọ́dọ̀ ṣe kódà kó jẹ́ sí pé nǹkan yẹn kò bá fẹ́nú rẹ mu kódà kó jẹ́ pé nǹkan yẹn ó yàtọ̀ sí bí wọ́n ṣe ròpọ̀ yẹ kó rí nǹkan tí àmírù tó bá ti lè sọ fún ẹ láti gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ yá pàtẹ́ náà kódà lágbájá sísá lágbájá ló gbọ́dọ̀ fẹ́ o gbọ́dọ̀ fẹ́ ẹ̀lú ní àti sísá lágbájá tàbí olùsọ fún ẹ̀yẹ o tó bẹ̀ bákan náà sábàtọ̀ fún sísá lágbájá pé sísá lágbájá bọ́ọ̀dá lágbájá lẹ máa fẹ́ o lẹ́sì gbọ́dọ̀ fẹ́ sísá yẹn o gbọ́dọ̀ fẹ́ ẹ̀lú ní ìláyé àyàfi bọ́ọ̀dá tó ló máa fẹ́ yẹn tàmírù bá dẹ̀ sọ fún pé ìwọ bọ́ọ̀dá lágbájá kọ́ọ̀sì báyìí ló gbọ́dọ̀ lọ sí ní yunifásitì kọ́ọ̀sì yẹn ló máa ṣe o tó bẹ̀ kó ṣe kọ́ọ̀sì rẹ̀ tí àmìrì bá sọ fún wọn wípé wọ́rọ̀ alágbájá ibi báyìí láti fẹ́ kó mọ̀ ṣiṣẹ́ nítorí bí tí jàmáà fẹ́ lò ẹ́ sí nìyẹn bí tí jàmáà ti fẹ́ máa lò ẹ́ nìyẹn so ibà ń sì ó dẹ̀ gbọ́dọ̀ lọ máa ṣiṣẹ́ fún jàmáà níbẹ̀ ni kódà kó jẹ́ sí pé iṣẹ́ yẹn ò tẹ́ Ọlọ́run iṣẹ́ tó gbọ́dọ̀ máa ṣe nìyẹn eléyìí tí mo ń wípé bóyí máa ń rí ní ẹ yóò sì máa sọ̀dákọ yóò máa pè lódodo gbogbo tí mo sọ yìí pé ó gbọ́dọ̀ pa àṣẹ àníhùn láyé kódà ń gbà mí rí ẹ̀yìn náà máa rí pé irú brọ́dà yìí báwo ló ṣe lè sísà yìí sísà yìí ló ṣe lẹ́tọ̀ sí wọn wà compatible láti fẹ́ra wọn fẹ́ra yìí sì ṣùgbọ́n nígbà tó jẹ́ sí pé ẹni tí àmírù ní kó fẹ́ nìyẹn ẹni tí jàmáà ní kó fẹ́ nìyẹn wallahi ẹni ẹ̀ ló gbọ́dọ̀ fẹ́ ẹni ẹ̀ ló gbọ́dọ̀ fẹ́ kó gbọ́dọ̀ kò tó bẹ́ẹ̀ kó fẹ́ lómi yàtọ̀ fún ẹni tí àmírù ní kó fẹ́ yẹn kò sí bẹ́ẹ̀ kó fẹ́ ẹlòmí yàtọ̀ fún ẹni tí àwọn aláṣẹ ẹgbẹ́ yẹn ní kó fẹ́ nítorí gẹ́ni nítorí bẹ́yà tí wọ́n ti ní wípé ọ̀ràn yẹn ní fáwọn láti máa tẹ̀lé àṣẹ àmírù ẹgbẹ́ àwọn òdẹ gbọ́dọ̀ yapa rẹ̀ àwọn òdẹ gbọ́dọ̀ yapa rẹ̀ kódà débi wípé ẹni tó bá ilé tẹ̀lé tó bá fi lè yapa àṣẹ àmírù ẹgbẹ́ ẹgbẹ́ ní ìkápá láti jẹrú ẹni bẹ́ẹ̀ níyà nílọrin bí náà ni kò ń ṣe ibi tó jẹ́ náà ẹnìkan nínú àwọn tó ń ṣe àwọn ẹgbẹ́ yìí ó yapa àṣẹ ẹgbẹ́ ẹni tí mo mọ̀ dáadáa ni ẹni tí mo mọ̀ dáadáa ni tí kò ń ṣe bọ́yá wọ́n ní wọ́n ní ẹgbẹ́ ẹgbẹ́ sì pàṣẹ láti pé kí wọ́n ṣe blálà fún ẹni yìí wọ́n dẹ̀ ṣe blálà fún ìgbà mí rèé àmìrò pàṣẹ pé kéèyàn máa ṣe frog jump ò tó bẹ̀ kó mọ́ ṣe ìgbà mìíràn àmìrò pàṣẹ pé kéèyàn máa kó fa ti alábẹ́ òhùn rẹ̀ mọ́fà wallahi ìmúfọ́lọ́bà kò ń ṣe àwàdà rárá wọn bíyànda síbáyínsì látara ilé ìjọ tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn aláṣẹ wọn lọ́wọ́ àwọn ọ̀gá ẹgbẹ́ wọn lọ́wọ́ àwọn olórí ìjọ wọn tí wọ́n àdẹ gbọ́dọ̀ yapa bí àyìn rárá ẹni tó bá ṣe àwọn ẹgbẹ́ tí mo ń sọ yìí rí àwọn ẹgbẹ́ tí mo ń sọ yóò mọ̀ hàn sí lódodo tí àmìrò yín bá sọ fún yín wípé ilé báyìí ààyè báyìí lẹ́gbọ́dọ̀ wà lásìkò báyìí ààyè yẹn lẹ́gbọ́dọ̀ wà lásìkò yẹn ẹ mọ́ sí láyé ìgbà míì rèé àwọn ẹgbẹ́ kan bẹ wọ́n bẹ lọ́rin ìwó ni wọ́n ti lágbára dáadáa ìwó òun wọ́n ti lágbára dáadáa wọ́n sọ fún yín pé ìwọ ìwọ ìwọ ó sẹlẹ́tì yín ẹ̀yin lẹ́ ń lọ sọ́lẹ̀ àmẹ́rù lálẹ́ yìí wọ́n àdẹ̀ bí í dákẹ́ ẹ̀sùn tí ló fi mọ́ àwọn èèyàn wó dẹ̀ lọ sọ́lẹ̀ àmẹ́rù yẹn àwọn èèyàn wọ́n kò wọ́n ní jeish jeish ọmọ ogun ṣe bá yìí sí tó bá sọ fún pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀ lọ sínú gbó báyìí wàlọ́yẹ̀ ẹ̀ lọ sínú gbó nìyẹn wọ́n á dẹ̀ sọ fún yín pé tẹ́ bá ń lọ sínú gbó yẹn ẹ̀dá gbére nílé pẹ̀ ń lọ sásàlátù ni so àwọn nǹkan gidi gan ó gidi gan so a eléyìí báyìí lábẹ́ pé wọ́n ti gba béyà lọ́dọ̀ olórí wọn ni eléyìí gbogbo ẹni tẹ́ gbogbo ìjọ tẹ́ bá ti rí tí ń ṣerú ẹ̀ ẹmọ̀ wípé àwọn wọ̀nyí ìhwánù ni wọ́n ìhwánù ni wọ́n so yí báyìí sí náà kódà àwọn tí mo ń sọ wípé wọ́n fìdí múlẹ̀ níwó yẹn wọ́n burú dédú wípé kò sí nǹkan tí àmìrù ò lè sọ fún wọn pé tí wọ́n ṣe tí wọ́n ti gbọ́dọ̀ ṣe tí wọ́n ti gbọ́dọ̀ má ṣe kódà tí àmìrù bá sọ fún yín pé ìyàwó yín á jí ayín sọ fún mọ́ kọ́ wá rí nílé wallahi ó gbọ́dọ̀ lọ ni ó ẹ̀yin gó mọ̀ pàmírù ṣe bà ná fún ni bà tí ìwádìí lọ síwájú lọ sẹ́yìn ìwádìí jẹ́ kó wáyé pé àwọn tó súnmọ́ àmírù jẹ́ kó wáyé pé síhìrù támírù ṣe ni pé ó gbọ́dọ̀ mọ́ súnmọ́ àwọn obìnrin everyday síhìrù támírù tó bá dẹ̀ ti súnmọ́bìnrin báyìí wà ní ìṣàṣọ́ra bàgbà tí àmírù wọn bá ti lè súnmọ́bìnrin báyìí tó bá ti lè súnmọ́bìnrin kan òun ni ó wà mú obìnrin yẹn yóò fi ní ọkọ kan láàrin wọn ṣe rí ọkọ yẹn tó bá fi lè fẹ́ obìnrin tó bá fi lè tóun náà bá fi lè bá sùn láyé rẹ̀ kò lè kó mẹ́gbẹ́ wọn àyàfi tọ́nà bàrẹ̀ kí a ní kí séhùn yẹn kó lójú ẹ̀rọ yẹn kí ìdán táwọn yẹn kó lójú ẹ̀ ọ̀rọ̀ tí mo ń sọ yé sọ̀rọ̀ eré o ọ̀rọ̀ bí àwọn ẹlẹ́gbẹ́ yìí bí wọ́n ṣe máa ń ṣe láàrin ara wọn látara wípé wọ́n á ní bíyà ìgbà àdéhùn eléyìí tí ó kan pátíyàn gbọ́dọ̀ yápa rẹ̀ lọ́dọ̀ olórí wọn wípé àwọn ó máa tẹ̀lé gbogbo àṣẹ tí olórí bá pa wọn àwọn ò dẹ̀ ní yapa àṣẹ yẹn rárá ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ tí àwọn al-Ikhwanul Muslimun tán máa fi ń so àwọn ẹmẹgbẹ́ jọ tán máa fi ń so wọ́n papọ̀ láti má jáde kúrò nínú ẹgbẹ́ yẹn wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀rùbà fún yín tí ẹ bá fẹ́ yapa àṣẹ amir wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀rùbà fún yín tí wọ́n á dẹ̀ máa ka àwọn àhàdìsù kan àwọn àhàdìsù kan láti lè sọ fún yín pé ọ̀ràn yẹn ní kẹ́ níbíyà kí ẹ gbé àdéhùn tó kan pá pẹ̀lú amir nínú àwọn hadith wọ́n ma sọ fún yín ni pé man mata wa laysa fi unukihi bay'ah mata maytatan jahiliyyah gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kú tí kò wá ní bay'ah lọ́rùn kó ṣe bay'ah fún àwọn olórí ìjọ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ikú jahiliyyah ló òun ni Hassan al-Banna òun ni ó ṣe pẹ̀lú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ tó kójọ tí mo ní mẹ́fà ní wọ́n tí mo sàlàyé fún wa sí ẹ̀yìn yẹn ní ọjọ́ karùn-ún oṣù Rabiul Awwal ọdún 1359 lẹ́yìn rẹ̀ Hassan al-Banna bẹ̀rẹ̀ òun tẹ̀síwájú lórí bó ṣe ń bá ẹgbẹ́ yìí bó ṣe ń kó jọ bó ṣe ń kẹgbẹ́ yìí jọ lọ gbogbo àwọn àsìkò tá ń wí asanulbanna kò kí ń súnmọ́ àwọn èèyàn kankan láti fà wọ́n sínú ẹgbẹ́ ju àwọn tó bá rí wípé àwọn eléyìí wọ́n ní ìkápá wọ́n dẹ̀ ní agbára títí àdámọ́ tí kèsí pé wọ́n kàn tí kèsí pé bóyá wọ́n lé agbára kan tó àwọn agbára mẹ́rìírí kan ó ti tó lásán ó ti tó ní gbogbo àwọn báyẹ pé agbára àyájà lásán ni wọ́n ní yẹn ni pé wọ́n ní ìkápá ìkápá àti ti àdámà bọ́nà ọba nìkan ti dáyẹ̀ ní àládà bọ́nà ti dáyẹ̀ nìkan kò dìgbà tán bá lówó rẹpẹtẹ kò dìgbà tán bá ní àwọn agbára kan tó jẹ́ sí pé àwọn agbára yìí ó jẹ́ agbára so eléyìí báyìí bó ṣe bẹ̀rẹ̀ ní ẹ eléyìí báyìí lọ́pàá ló jẹ́ pé Muhammadu al-Ghazali ìkan nínú àwọn ògbóǹtarìgì nínú àwọn al-Ikhwan al-Muslimun ni Muhammadu al-Ghazali naam eléyìí tó sọ wípé hukmuhu an ta'khudha biyadihi ila al-masjid tó sọ ọ̀rọ̀ yẹ pé ìdájọ́ rẹ̀ ni pé ẹ̀ntọ́ bá ti rẹ̀ tí ó kéhùn wà ń gbá lọ́wọ́ mú wà mọ́ lọ sínú mọ́sálásí Muhammad al-Ghazali ìkan nínú àwọn àgbà àwọn al-Ikhwanul Muslimun ó sọ nínú tírà rẹ̀ tó pè ní ma'alimu al àwọn àmì táàfin ma òdodo nínú tírà yẹn ní page 222 nínú tírà yẹn ó sọ̀rọ̀ kẹ́kí náà أني فقد مرت بهذا الرجل العظيم حسن البنا ظروف جعلته يختار المعاونين الأوائل له على أساس الكفاية العادية أو الضعيفة إذا صحبها التفاني في الدعوة والإخلاص للقيادة فهي أجدر بالحفاوة من الكفاية من من الكفاية الخارقة إذا ضعفت علاقتها بشخص القائد ó ní àwọn àsìkò kan àwọn situations kan àwọn ìṣesí kan ó ti ṣẹlẹ̀ tí Hassanul Banna ọkùnrin tí ó tóbi ní ọkùnrin tí ó tóbi ní Hassanul Banna lórí ẹ̀ pé Hassanul rìn lórí àwọn situations kan nígbàtí ó bẹ̀rẹ̀ àkọ́kọ́ ìgbà tó bẹ̀rẹ̀ sí máa kó ẹgbẹ́ al-Ikhwanul Muslimun jọ ó kọjá lórí àwọn situations kan ó rìn lórí àwọn ó sẹ̀mí lórí àwọn situations kan tó yẹ sí pé àwọn situations yẹn àwọn zurufu yẹn lásìkò yẹn ja'alatuhu yakhtaru al-mu'awinin al-awa'il àwọn nǹkan yẹn àwọn conditions yẹn sọ di ẹni tó yẹ sí wípé ó sẹ̀lẹ́tì ó sẹ̀sà àwọn tí ó jẹ olùrànlọ́wọ́ fún láwọn àkọ́kọ́ àwọn tọ́kọ́ jẹ olùrànlọ́wọ́ fún lórí ẹgbẹ́ yìí àìlá àsáṣìl kìfáyà ti làáyàdíyà ìgbà tó fẹ́ sẹ̀sà àwọn tí ó jẹ olùrànlọ́wọ́ fún ní àkọ́kọ́ tó jẹ olùrànlọ́wọ́ àkọ́kọ́ fún nínú ẹgbẹ́ yìí lásìkò tá ń wí situations yẹn àwọn conditions yẹn ó wà máa ń ti pé kí Hassan al kọjẹ́ sí pé criteria tí ó fi máa select àwọn èèyàn nígbà yẹn àwọn nǹkan tí ó máa wò láti select àwọn èèyàn gbà yẹn òun náà ni alkifayatul àdíyà tó bá ti pé èèyàn kàn pé ó jẹ́ ẹni tó wà capable kò yé báyìí sí yìí so ní àádà ó wà capable lórí nǹkan tí òun rí pé òun fẹ́ lò fún nígbà yẹn ó ti tó ìyẹn ni pé kìí ṣe ike Hassan Banna ẹsẹ̀ máa wákàtí Hassan Banna nígbà tó bẹ̀rẹ̀ sí máa sa àwọn èèyàn alákọ̀ọ́kọ́ tí ó bá ṣiṣẹ́ pọ̀ àwọn tí ó ràn lọ́wọ́ lórí báwo lè fẹ́ fi ìròrí ìròrí ìkwánù báwo lè fẹ́ fi lọ́lẹ̀ kò ẹ̀ṣẹ̀ máa wá àwọn tó jẹ́ olówó káàkiri kò ẹ̀ṣẹ̀ máa wá àwọn tó jẹ́ alágbára káàkiri kò ẹ̀ṣẹ̀ máa wá àwọn tó jẹ́ alágbára láńlá tó yẹ sí pé alkifaya ti ti wọn tí wọ́n ní làwọn ní kò yẹ pẹ́rú àwọn yẹn ní wá káàkiri ń gbà yẹn kọ̀mọ́ wáwọn olówó káàkiri kọ̀mọ́ wáwọn onípò káàkiri kọ̀mọ́ wáwọn alágbára káàkiri nígbà yẹn so àwọn tó ń sà lẹ́sà tí wọ́n bá iṣẹ́ pọ̀ nígbà yẹn nítorí conditions conditions tó wà nígbà yẹn situation tó wà nígbà yẹn wà rántí pé àwọn tó fẹ́ select fún kìíní yẹn tó fẹ́ select fún àwọn iṣẹ́ tó fẹ́ ṣe nígbà yẹn òun náà làwọn wọ́n kàn lágbára láti bá wọn ṣiṣẹ́ ni kò bá jẹ́ pàgbára wọn ìyàgbára tó lẹ́ni kò bá jẹ́pọ̀ lẹ ni wọ́n kò bá jẹ́pẹ́ ni tí é salágbára ni wọ́n idha sahibaha at-tafani fi ad-da'wati wal-ikhlas lil-qiyada tó bá ti rí páwọn wọ̀nyí in bẹ sí bí ẹyẹ ń kọrin wọ́n rẹ́dì àti rìn láti bí síbi Ògbómọ̀ṣọ́ kódà kan mọ́ rí mọ́tò orí fáwọn eléyìí readiness wà fún wọn àtàfání fi dáàwà kátán sínú pé abẹ́ sínú dáàwà pé báwo ni dáàwà tafẹ́ ṣe báwo ni ó ṣe fẹsẹ̀ rinlẹ̀ tó bá ti rí lára wọn irú àwọn quality tó fi ń sa àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn tí ó bá ṣiṣẹ́ pọ̀ tó jẹ́ rọ̀nà lọ́wọ́ rẹ̀ lákọ̀ọ́kọ́ fi dáàwà ti wà tó yẹ pé àwọn wọ̀nyí rẹ̀ wọ́n wá sincere láti máa tẹ̀lé àwọn aláṣẹ inú ẹgbẹ́ wọ́n ní ikhlas qiyada kéèsè pá wọn tí wọ́n bì tré task eléyìí ta fẹ́ gbélé wọn lọ́wọ́ àwọn eléyìí rẹ́dì fún iṣẹ́ ta fẹ́ gbélé wọn lọ́wọ́ wọ́n rẹ́dì àti iṣẹ́ fẹ́ gbẹ́ àwọn eléyìí dẹ̀ ni wọ́n ní ikhlas lil qiyada wọ́n wá sincere wọ́n ní ìtàfọ̀mọ́ fún ìtẹ̀lé àwọn olórí ẹgbẹ́ yẹn àwọn ìyẹn ló ń sẹ̀lẹ̀ fi ń gbà yẹn fàhíyà ajraru bil hafawati min al kifayati al khariqa Hassan al-Banna rí wípé eléyìí báyìí gan lọ bá mọ káwọn kóhun dunú sí àwọn yìí bá mọ kóhun tètè túraká sí láti kóhun tètè fa lọ sí ibi pé kóhun pa àwọn mọ́dọ̀ ju àwọn tó yẹ pé ní agbára ní èrírí agbára lọ من الكفاية الخارقة إذا ضعفت علاقتها بشخص القائد pàápàá jùlọ tó bá yẹpá wọn tí wọ́n ní agbára tí ó jẹ́ agbára tí ó tọ́tọ́ yàtọ̀ sí agbára àádà nìkan tẹ́ kí agbára àádà ní kíyàn lálàáfíà àádà ní irú agbára yẹn agbára tọ́lọ̀wà àríkẹ́ sábà máa ń dá mọ́ wà lálàádà wa ni irú agbára bẹ́ẹ̀ ó ní kíyàn lẹ́mi ìjẹ̀mí ara ńlámúrè àwọn wọ̀nyí tó láwọn agbára míì tó tún yàtọ̀ sí yẹn bóyá ó lówó lọ́wọ́ bóyá ó lágbára nínú ìlú bóyá jẹ́ onípò so yé Hassan al-Banna rí pé kóhun sàwọn tó yẹ pé agbára ládà ní ń bẹ lára wọn yẹn tí wọ́n sì rẹ́dì fún iṣẹ́ in tó ń gbé dání yẹn tí wọ́n dẹ̀ wà sínsíà pẹ̀lú ìmọ̀ tẹ̀lé àwọn tó jẹ́ aláṣẹ àtàwọn olórí ẹgbẹ́ yẹn ó fẹ́ ohun kóhun fa àwọn eléyìn mọ́dọ̀ jù fa àwọn tó jẹ́ sí pé wọ́n ní agbára míì tó bá jẹ́ pé agbára tí wọ́n ní pàápàá jùlọ tó bá jẹ́ pé àì ìsàsípọ̀ wọn pẹ̀lú àwọn olórí ẹgbẹ́ tó bá ti lè lẹ Azerbaijan náà ni wọ́n nùlú àwọn eléyìí ni wọ́n àwọn eléyìí abiyì ni wọ́n àwọn eléyìí onípò ni wọ́n ṣùgbọ́n àwọn eléyìí rẹ̀ àwọn eléyìí àlápọ̀ wọn yẹn ni pé ìbáṣepọ̀ wọn pẹ̀lú personality ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ yẹn kò dáa

page 222 nínú tírà yẹn lẹ́yìn eléyìí Hassan Banna ó tún tẹ̀síwájú ní ọdún 1928 ó bẹ̀rẹ̀ sí máa tẹ̀síwájú àti fi ìròrí ìkwánù yìí láti gbin ìròrí yìí sórí àwọn èèyàn títí ọdún 1935 láti 1928 ló ti ń gbìyànjú yẹn títí ọdún 1935 bí ọdún méje gbogbo àsìkò táwọn wíyìí nǹkan tí Hassan Banna tó fi ń mú àwọn èèyàn òun náà ni pé èdè dáwà èdè pé òun pèpè sójú ọ̀nà Ọlọ́run òun pèpè sójú ọ̀nà Ọlọ́run Ọba language tó fi ń pè àwọn èèyàn sójú ọ̀nà ìwánù ń bà yẹn in tí ohun tó fi ń ha àwọn èèyàn nígbà yẹn òun náà ni pé òun pèpè ni òun pèpè ni ìgbà táwọn yìí Hassan Banna ní dòrósù kan tó máa ń ṣe fún àwọn èèyàn ní ọjọ́ àsúlàsà ọjọ́ Tuesday bí irú ọjọ́ àná Hassan al-Banna ní ìjòkó kan tó máa ń ṣe fún àwọn èèyàn lásìkò táà ń wí àwọn tó máa attend ìjòkó Hassan al-Banna ní àsìkò yìí àwọn kékeré náà ni àwọn tó jẹ́ sí wípé òǹkà wọn ò fẹ́ ju tẹ́yẹn lè kà lórí ka ọwọ́ lọ báyìí ibi tí wọ́n kéré dé ẹfẹ́ lè ka òǹkà wọn lórí ọwọ́ lásìkò táà ń wí yìí ó mọ́ ní ìjòkó kan tó fi ń ṣe jùrú sùfáwọn èèyàn lọ́jọ́ tuesday àìkẹ́ nínú àwọn àdìsíwàn ó sọ̀rọ̀ tí mo sọ yìí ẹni tán pè ní mahmud abdulhalim mahmud abdulhalim ó ní kúntù ahduru hadith tí Hassan al-Banna ma ń ọ̀rọ̀ tí Hassan al-Banna ma ń bá wọn yàn sọ lọ́jọ́ Tuesday yìí olóhun wà náà àwọn tó máa attend ọ̀rọ̀ yẹn nígbà yẹn fil markazil am ní ibi tó jẹ́ markazu gbogbogbò tó jẹ́ general markaz fún àwọn al-Ikhwan al-Muslimun street al ibẹ̀ ni markazul am yẹn ibẹ̀ ló wà ó ní wà láyà káàdù yàtà àdà àdàdù ìhàbìrí na fi hí àsọ́bí àdìyàdé yìí ó ní bí táwọn kérédé ló ń kà nígbà yẹn láwọn táwọn máa àtẹ́ndì dùrúsù àtànàlbánà yìí ó ní òǹkà tí máa àtẹ́ndì dùrúsù yìí الوسائل التي كان يلجأ الأستاذ إليها محاولا جذب انتباه سكان هذه المنطقة من حي سيدة من حي سيدة زينب إلى دار المركز العام Ọlọ́hun dẹ̀ ti tọ́ka sí àwọn alwasail àwọn o àwọn àtẹ̀gùn àbí àwọn means àwọn ọ̀nà eléyìí tí Hassan al-Banna máa ń lò nígbà yẹn láti fi gbìyànjú àti fa láti fi gbìyànjú àti draw attention àwọn èèyàn so yíba yìí sí pàápàá jùlọ àwọn tí wọ́n ń gbé mọ́ntíkọ̀ tó ń gbé mọ́ntíkọ̀ yìí àwọn tó ń gbé nùlú yìí ọ̀nà tí Hassan al tó ń lò láti fi draw attention wọn so yíba yìí sí àwọn tí ń gbé àdúgbò àṣẹ́yídà Zainab yìí wọ́n ń gbé àdúgbò àṣẹ́yídà tu Zainab yìí ọ̀nà tí Hasan al-Banna máa ń lò láti fi fà wọ́n sí eh, al-markazul aamu yìí ó lóun ti sàlàyé rẹ̀ ó ní la'alla adada man yahduruna hadha al-hadith yatadha'af nǹkan tí Hasan al-Banna fi ń ṣerú nǹkan yìí ni pé ó máa ń gbìyànjú àti lo àwọn ọ̀nà yìí bóyá iye nǹka àwọn èèyàn tí ó máa wá sí tí ó máa wá sí dùrúsù yìí bóyá yóò máa pọ̀ sí wa ma'a dhalika kullihi lam yatada'af ó ní tó ń ti gbogbo ọ̀nà tí Hassan al-Banna gbìyànjú láti fi pe àwọn èèyàn wá síbi ìjókòó yìí ó ní òǹkà àwọn èèyàn lékún ní àsìkò táwọn wí afá Mahmud Abdul Halim sọ̀rọ̀ yìí nínú tírà rẹ̀ tó pè ní ahdathu tarikh ahdathu tarikh ní alákọ̀ọ́kọ́ yẹn ni pé volume 1 page 384 uh, ibẹ̀ ló ti sọ̀rọ̀ yìí ẹ rí pé ní ìjókòó tí a ṣe gbẹ̀yìn mo sọ̀rọ̀ kan mo ní inshallah àwọn ọ̀rọ̀ tí a bá máa mú wá láti fi ṣàlàyé àwọn al-Ikhwanul Muslimun fún wa báwo ni dáàwà wọn ṣe bẹ̀rẹ̀ àti pé kí ni nǹkan tí wọ́n rìn lórí ẹ̀gan kí ni manhaj wọn gan gbogbo ọ̀rọ̀ tá a mú wá inshallah yóò máa jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ara wọn náà ni wọ́n sọ tí kèsì pá wọn tí ń takò wọn ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn lé wọn lórí nítorí pé tàbá mú ọ̀rọ̀ àwọn tí ń takò wọn wá láti fi nǹkan kan rinlẹ̀ nípa tí wọ́n ń ṣe nǹkan tí wọ́n máa sọ ni wípé àwọn ń parọ́ mọ́ wọn ni so kílẹ̀ kílẹ̀ rò pé wọ́n sọ nípa wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe bí àwọn wọ̀nyí rèé tí wọ́n ń sọ̀rọ̀ nípa wọn ìṣe bọ́ta wọn ni wọ́n so so definitely irú nǹkan tẹ́ máa gbọ́ wọn náà nìyẹn so a ní mọ́rọ̀ àwọn tí àmà ní èròǹgbà báyìí táàmà ní nípa wọn ànímúrú ọ̀rọ̀ tí wọ́n wá àwọn tó jẹ́ ara wọn gẹ́gẹ́ pàápàá jùlọ àwọn tó jẹ́ olórí wọn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa wà lè ṣíwánù muslimun fúnra wọn fúnra ni nǹkan tí a máa gbìyànjú àti fi ṣe ìtọ́ka lórí báwo ni ẹgbẹ́ yìí báwo ni wọ́n ṣe kójọ ìgbà tí ó di ọdún 1935 a Hassanul Banna ìgbà yẹn in ló bẹ̀rẹ̀ sí ṣe ìpele alákọ̀ọ́kọ́ nínú al'amalu tanfidhi asirri ní 1935 ó ní Hassan al-Banna bẹ̀rẹ̀ iṣẹ́ pé báwo la ṣe máa pe àwọn èèyàn ní kọ̀kọ̀ àti pé báwo la ṣe fi àwọn nǹkan kan pamọ́ nínú àwọn nǹkan tó jẹ́ sí wípé ẹgbẹ́ wa yìí tí agbédání tí a fẹ́ pèpè sí àtàwọn nǹkan tá fẹ́ ṣe èyí tó yẹ pé àwọn èèyàn kan nínú ẹgbẹ́ àwọn kan pàtó nínú ẹgbẹ́ àwọn ni ó mọ̀ mọ̀ àwọn àṣírí èyí náà ń pè ní àtẹ̀mvímù sírì báwo láyé fẹ́ máa to ètò ẹgbẹ́ ní ìkọ̀kọ̀ ọlọ́run jẹ́ kí n rí eléyìí sàlàyé ṣẹ́rí gbogbo ẹlẹ́gbẹ́ wáwátá ni wọ́n ní àwọn àtẹ̀mvímù sírìyà wọ́n ní àwọn ètò kan tó jẹ́ sí pé àwọn ètò kan bẹ tó jẹ́ pé àwọn ètò yìí ètò kọ̀kọ̀ ni tó jẹ́ pé mo kàn jẹ́ ọmọ ẹgbẹ́ lásán ò lè mọ nǹkan yẹn àyàfi àwọn tí wọ́n bá ti jẹ́ ògbóǹtarìgì nínú àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ti dé ipò adarí nínú àwọn ẹgbẹ́ ṣẹ́rá àwọn yẹn ni ó máa mọ àwọn nǹkan wọ̀nyí bá ṣe wà yìí tí àwọn ẹlẹ́gbẹ́ bá wà báyìí gbogbo apárápátá wọ́n pín wa sí ọ̀nà mẹ́ta kerim a padà mọ́ sàlàyé lè báyìí tó bá ti bá déwájú inshallah wọ́n pín wa sọ́nà mẹ́ta so ṣe meta nínú àwọn tó bá wọ́n o ọ̀nà pe àwọn ni pé wọ́n ní àwọn kan ń pè ní àwọn ọmọ ìyá tó gidi wọ́n ní àwọn kan tó jẹ́ sí pé àwọn ọmọ ìyá tí ń ṣe èméjì ṣébà ń sìn so ọmọ ìyá tó jẹ́ pé ń ṣe èméjì nípa ẹgbẹ́ so wọ́n sì ní àwọn ọmọ ìyá tó jẹ́ sí pé àwọn tí wọn àwọn wà nípele wípé wọn tí ìdí ọmọ ìyá gidi tán wọ́n dẹ̀ ti ń kú ní ìpele ẹni tí ń ṣe èméjì nípa ẹgbẹ́ ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n pín wọn sí tán pín àwọn èèyàn sí bí wọ́n ṣe máa bá ìkọ̀ọ̀kan lò nínú àwọn tán bá rí báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó ṣe máa bá wọn lò ọ̀tọ̀ọ̀tọ̀ ni so yíba ń sìn gbogbo ẹgbẹ́ ló ní good brothers wọ́n dẹ̀ láwọn weak brothers àwọn strong brothers àtàwọn weak brothers ṣe bá nísìn so àwọn strong brothers ó ti láwọn nǹkan kan tí ẹ máa rí lára wọn ó sì ti láwọn ìgbìyànjú kan tí wọ́n máa ṣe nínú ẹgbẹ́ ó sì ti ní bí wọ́n ṣe múra sí ọ̀rọ̀ ẹgbẹ́ tó àwọn yẹn àwọn ni strong brothers so àwọn weak brothers làwọn àwọn weak àwọn weak brothers làwọn tó jẹ́ sí wípé wọn wọn ní máa ṣerú àwọn ìgbìyànjú táwọn strong brothers ń ṣe yẹn now kí ni mẹ́fà yọ́n bẹ̀ ni pé ṣé wá rí bí owó wá ṣe wá wà yẹn nínú ẹgbẹ́ yẹn pẹ̀lú àwọn ọ̀nà tán pín wa sí yẹn àwa kan ń bẹ tó jẹ́ sí wípé nínú ẹgbẹ́ rẹ̀ àwa ni a jẹ́ ẹni tí àwọn àṣírí yìí ọmọ hàn sí fún bí àpẹẹrẹ sí tí àwọn ẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ yìí tó bá fẹ́ ṣe àwọn mítíìnì kọ̀kọ̀kan wọ́n máa sábà ṣe lóru ńgbà mi òru òru wọ́n máa ń ṣe ẹ̀dọ́kùn ṣe ọ̀rọ̀ ẹ̀sìn náà ni à ń ṣe tá ń ṣe mítíìnì lóru ẹ̀sìn tó yẹ pé ńgbà tí mo bẹ̀rẹ̀ mọ̀kọ́ dímọ̀ lẹ́ẹ̀kan mo ní láìlú ha kànàhárì ha ọ̀sán rẹ̀ àtòru rẹ̀ bákan náà ni ó funfun gbò ní kò sí nǹkan kan kọ̀kọ̀ nínú ẹ̀sìn kò yẹ báyìí nìsìn wọ́n mọ̀ wá sí àwọn mítìn yẹn lóru ṣe wá dẹ́bá fẹ́ sí àwọn mítìn yẹn lóru àbí wọ́n fẹ́ ṣe lọ́sàn náà ó ti nínú gbó ibi tẹ́ẹ̀tì lọ pàdé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àwọn ẹgbẹ́ tí ó ti nínú gbó tẹ́ẹ̀tì lọ pàdé ó ti láàyè ibi tẹ́ ti lọ pàdé kódà nínú igbó yẹn ó ti ní ibi tẹ́ ti pàdé bẹ̀ àbí lóru àbí ilé tẹ́ ti fẹ́ pàdé yẹn ìgbà míì náà jọ́sàn now ṣé wá rí gbogbo àwa tí a fẹ́ ṣe mítìnì ẹbí wá pé yẹn fẹ́ plan kúùpù ni ẹnì kọ̀ọ̀kan ní ó invite mi wọ́n invite ti ẹ pé láàyè báyìí láago báyìí ó dẹ̀ gbọ́dọ̀ ó dẹ̀ gbọ́dọ̀ fẹ́lẹ̀ ó gbọ́dọ̀ pàdé ó gbọ́dọ̀ pàdé wa nígbà ọ̀nà ibi tó dẹ̀ gbọ́dọ̀ gbà wọlé re wá fún ẹ lọ́nà ibi tó gbọ́dọ̀ gbà wọlé ọ gbọ́dọ̀ gbà náà ìbòmí wọlé náà ó yé àbí wọ́n tó sọ fẹ́lò mí náà bẹ́ pé brọ́dọ̀ alágbájá ìwọ náà láago báyìí lásìkò báyìí láàyè báyìí àti ní ojú ọ̀nà báyìí ni kò dẹ̀ gbà pàdé wa níbi ṣe rí brọ́dọ̀ alákọ̀ọ́kọ́ yẹn kò ní mọ̀ yí pé wà nínú àwọn tán bá ti wá sọ fún gbogbo wọn ráǹdìrí ẹnìkan ò ní mọ̀ pé ó dẹ̀ gbọ́dọ̀ intended sọ fún ọyẹn ó gbọ́dọ̀ discuss yẹ pẹ̀lú anybody pé irú nǹkan yẹn ni wọ́n sọ fún ẹ in fact ó gbọ́dọ̀ discuss yẹ pẹ̀lú ìyàwó rẹ tó bá bá ti níyàwó ńlé in fact ó gbọ́dọ̀ discuss yẹ pẹ̀lú àwọn ọmọ rẹ tó bá ti bímọ tí ìyàwó rẹ bá béèrè pé bó ló ń lọ wàá wàá rọpa fún ni wọ́n sọ fún pé kó parọ́ fún pé kó kàn sọ fún pé ọ̀n lọ àsàlátù fún bí àpèjúwe tàbí kó sọ pé ọ̀n lọ sí lecture kan fún bí àpèjúwe tàbí kọ́ sọ fún pọ́n travel fún bí àpèjúwe wọ́n á sọ kẹ́kẹ́ tó máa sọ fún so anybody ó gbọ́dọ̀ mọ̀ àyàfi ìwọ nìkan náà ló gbọ́dọ̀ mọ̀ kí nìyẹn now tẹ bá wá débi meeting yẹn ìgbà yẹn lẹ́tọ̀ wá mọ̀ mọ́ra ah so ìwọ náà wá invited so ìwọ náà wá invited ẹ ẹ lè mọ̀ tẹ́lẹ̀ yí pé ẹnìyẹn wá invited àyàfi ìgbà tẹ bá tó àwọn tẹ bá wá pàdé ní meeting yẹn lẹ́ẹ̀ṣẹ̀ máa dára yín mọ̀ pé ẹ̀hẹ́ so lágbájá náà lágbájá náà lágbájá náà àwọn nǹkan tẹ́ bá dẹ̀ discuss ní meeting yẹn ó gbọ́dọ̀ bá ẹ̀dá ọlọ́run kankan sọ inshallah mo ti ń bọ̀ wá nípa bí àwọn al-Ikhwan Muslimun wọ́n ṣe pàwọ̀ pẹ̀lú àwọn al-Masuniya àwọn Freemason ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpìlẹ̀ tí mo ń sọ yìí nípa àtẹ̀nzímù sírí nípa ètò ìkọ̀kọ̀ tí mo ń sọ yìí wọ́n mú látọ̀dọ̀ àwọn Freemason ni àwọn al-Masuniya ni máa dẹ̀ mú ọ̀rọ̀ àwọn olórí àwọn al-Ikhwan Muslimun wà tó ń sọ fún ọ wípé àwọn àṣírí ẹgbẹ́ tó bá fi lé ọ lọ́wọ́ ọ gbọ́dọ̀ kú pẹ̀lú rẹ ni ó gbọ́dọ̀ disclose ẹ̀ fẹ́ni bọ́dì ó gbọ́dọ̀ kú pẹ̀lú àṣírí ẹni kò yí báyìí sí àwọn al-Ikhwanu Muslimun wallahi ẹgbẹ́ tó lè ní wọn ẹ̀dẹ́ kí n tí pẹ̀ntẹ̀ríkà fún yín wọ́n burú gan ẹ̀yàn ọ̀kan kan ẹ má rò Muslimun ò sí pẹ̀lú yín wọ́n wà pẹ̀lú yín dáadáa tí wọ́n bá fẹ́ mọ́nítọ̀ in fact ó lè jẹ́ sí pé kódà ìwọ lè mọ́mà ládùúgbò rẹ báyẹn ó lè jẹ́ sí pé àwọn àlèkùwánù mùsùlùmù ti dedicate ẹnìkan fún ẹ tí wọ́n máa supplement ẹ ó fẹ́ mú ẹ wọnú ẹgbẹ́ yẹn ni ìwọ òdẹ nímọ̀ in fact ó lè jẹ́ sí pé ẹni yẹn nítorí ẹ ló fi kó wá sádùúgbò yẹn nítorí ẹ ló fi kó wá sádùúgbò yẹn ó máa gbarí sádùúgbò yẹn ó máa nítorí ẹ níwò nímọ̀ ó dẹ̀ mọ́ nítọ́ ẹ tí tí ó fi rí ẹ mú ẹ gẹ́ẹ̀sì now ọ̀rọ̀ nípa àtẹ̀nfíìmù sírí onímọ̀ ń bá lọ now tán bá ní mission kan tán fẹ́ execute èmi àti ẹnìkan tó jẹ́ ìhwá ní à ń sọ̀rọ̀ lọ́jọ́ kan wallahi ìjọ ìmọ̀ àwọn àríkíwá muslim wọ́n burú gidi gan wọ́n yàtọ̀ sí bí àwọn freemason yẹn níbi ètò báwo fẹ́ múyàn mo wá ń sọ fẹ́ ìyẹn pé ah, outcome kí báwo lẹni tí fídíò kan bẹ tó wà viral ní táìmù kan ó wà lórí ó wà lórí ó whatsapp ó wà lórí facebook tí bá ti sọ fídíò yẹn sì wo nílẹ̀ máa mọ́ ẹni tó bá ti ẹni tó wo fídíò yẹn gbà yẹn ó máa mọ́ ó wà viral gan ó wà widely spread gan gbà yẹn nam hi kí lẹ́ ń pè Donald Trump President America ó lọ ìgbà time àwọn time tó ń ṣe campaign ni ibi tó ti wọ́n ṣe campaign lọ́wọ́ voice kan sọ pé Allahu Akbar Donald Trump vibe ó fẹ́ jábọ́ lórí stage tó tí ń fò káàkiri pé ìdààmú bá pé mo ní voice sí wá sẹ́mọ̀ pé voice yẹn ẹ̀rù gidi ló jẹ́ fún kèfèrí òun ti rò pé lẹ́yìn Allahu Akbar yẹn bóyá bọ́m̀bù ó tẹ̀lé ni gẹ́gẹ́ bí ìrọ̀tí sí àwọn àrẹ̀fọ́wà mùsùlùmí àwòtọ́ ni tàbí kí wọ́n bẹ̀rẹ̀ sí máa shoot sporadically láfta Allahu Akbar yẹn wàhálà bá àwọn tí wọ́n jẹ́ ń tọ́rẹ́jì ẹ̀yìn Donald Trump gbogbo pátá sáré gorí stage wọ́n sáré sọ̀rándẹ̀ wọ́n wò wọ́n wò bẹ́ṣe àwọn kí ní yẹ́dẹ̀ burú gan wọ́n ma bẹ́ṣe ma ń wú àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n á dẹ̀ pick out ẹni tó bá ṣe nǹkan kan gbogbo wọ́n dẹ̀ ń wò wọ́n dẹ̀ ń wò wọ́n wọ́n dà pé ah, ibì kan ni voice yìí ti jáde ní ibi crowd yìí ó yẹ kí wọ́n lè single out ẹni yẹn báwo wà ní wọ́n ṣe mẹ́ni yẹn because ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹni yẹn òun bá mọ̀ pé ẹni ló shout Allahu Akbar náà bá ṣe wà yín sìn kí ẹnìkẹ́kẹ́ sọ pé Allahu Akbar láàrin wá ń sìn ó dá mi lójú pé ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì ẹni yẹn àbíwájú àbẹ́yìn rẹ̀ ẹni yẹn máa mọ ẹni tó shout ìkíní yẹn tó pariwo Allahu Akbar yẹn ẹni ẹlọ́wọ́ sọ fún pé àà ìdá kankan mọ̀ ni ó ní mission tí mo ń wò yẹn wallahi ìwà ló sọ fún mi mo wá rí pé káì ọjọ́ yẹn mo rí pé káà orí àwọn ìbù yìí ń gbá gan ó ní àfáàṣẹ́ rí mission tẹ́ ń wò yẹn <laughs> mission tẹ́ ti ń plan ti pẹ́ ni ó ní sẹ́ rí ibi tẹ́ ní ẹ ti sí Allahu Akbar yẹn gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn pátápátá àwọn tán mà sí mission yẹn ni gbogbo àwọn tó wà níbi tó ti sí Allahu Akbar yẹn gbogbo yẹn yẹn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ iwájú rẹ̀ àwọn èèyàn bíi mélòó kan around ẹ̀ àwọn tán ni so àwọn yẹn nígbà bá sí Allahu gbogbo wọn pátá ni wọ́n mọ̀ ojújẹ wọn lè single out ẹnìkan láàrin wọn àyàfi tẹ́nìkan tó bá súnmọ́ tó lè point out tó lè point out bá point out àwọn gbogbo àwọn tó dẹ̀ wà pẹ̀lú ẹ̀rí àwọn sanjọ plan mission yẹn ẹgẹ́ ti kíní yẹn so mo fi wá rí pé káì orí àwọn èèyàn <laughs> orí wọn ó ń ṣiṣẹ́ kalẹ̀ ní gbogbo orú àwọn nǹkan yẹn báwọn lè ṣùwárù mùsùlùmí wọn ṣe máa ń plan mission wọn yẹn eléyìí rẹ̀ àtẹ̀ǹfì mùsùlùmí ni nígbà tó fẹ́ plan irú nǹkan yẹn ó dá mi lójú gbogbo yín náà sì eh, mọ̀ pé sáláfí kọ́ ní ọ̀pàdé Allahu Akbar níbẹ̀ yẹn níbi campaign yẹn sáláfí ò tiẹ̀ ní lọ <laughs> kí ni ká sáláfí tiẹ̀ fẹ́ lọ sí ń bẹ̀ tí ó lọ shout Allahu Akbar ṣe rí mission yẹn Tanzimu Sirri náà fi gbé jáde ẹni tó ṣiṣẹ́ yẹn ẹni yẹn àtàwọn tí wọ́n jọ mọ̀ síṣẹ́ yẹn àwọn nìkan ni wọ́n mọ̀ nǹkan láàrin ara tí àṣírí yẹn bá lọ tó bá lọ jáde sọ́wọ́ ẹlòmíì wọ́n mọ̀ pé ó léwu gan fún mission táwọn plan yẹn so àwọn tó wá fẹ́ ṣiṣẹ́ yẹn tán bá fẹ́ ṣe tẹ̀nvímù sí rí wọn tán bá fẹ́ ṣe ètò kọ̀ọ̀kọ̀ wọn àwọn ni wọ́n wá pè àwọn yẹn nìkan ló pè wọ́n á dẹ̀ sọ fún yín pé lágbájá báyìí ló máa carry out mission tá a fẹ́ ṣe yìí but ẹ̀yin báyìí ìwọ báyìí ibi tó gbọ́dọ̀ wà rẹ̀ lásìkò yìí ìwọ báyìí kódà ẹ mẹ́jẹ kó yà yín lẹ́nu pé yàtọ̀ fáwọn tó wà ń bẹ̀ yẹn àwọn míì tó wà ń bò míì tẹ́yìn ò lè mà tó yẹ páwọn nìkan náà mara àwọn pé mission táwọn bá wá síbẹ̀ yẹn nìyẹn ẹ̀ ń gẹ́ ti pọ́ǹtì mi ilé náà ń pè ní àtẹ̀zímù sírì àwọn àlèkọwàlù muslimun wọ́n wọ́n máa ń lò gidi gan ṣe bá yìí sí now 1935 òun ni Hassan al-Banna ló bẹ̀rẹ̀ tọ́rù alákọ̀ọ́kọ́ ló bẹ̀rẹ̀ ráùndì alákọ̀ọ́kọ́ first round níbi àmàlù tẹ̀fíìrí àsírì báwo la fẹ́ máa carry out àwọn iṣẹ́ kọ̀kọ̀kan tó jẹ́ sí pé àwọn kan nínú wa ló gbọ́dọ̀ ní ó máa mọ̀ táwọn fẹ́ àwọn tàbádẹ̀fẹ́ ká mọ̀ sí ní 1935 ló bẹ̀rẹ̀ rẹ̀ lásìkò tá ń wí ní 1935 yìí nǹkan tí asanubána ṣe ni pé wọ́n plant àwọn èèyàn kan sínú àwọn ọmọ ogun ilẹ̀ Mísírì ńgbà yẹn àwọn tó jẹ́ pé ìkwánu ni wọ́n ń ṣiṣẹ́ bẹ̀tà àwọn ìyẹn tó sọ fún yín ni pé ẹyẹ ìyẹn lọ join sójà sẹ́mọ̀ pé rẹ̀ náà ma ń ṣẹlẹ̀ bí abẹ́ẹ̀mọ́ ni tó sọ fún yín pé ẹ lọ join ìwọ brọ́dà àyín brọ́dà yíò ẹ lọ ṣiṣẹ́ sójà pé ẹ padà wúlò fún Islam ẹ̀yin gbọ́ ni mission yẹn nìyẹn so wọ́n try láti inject àwọn èèyàn kan sáàrin àwọn soldiers àwọn soldiers nígbà yẹn ó inject àwọn èèyàn kan misro Egypt ń gbà yẹn ó ń jẹ́ tàwọn èèyàn kan sínú ọlọ́pàá àwọn yẹn àwọn ẹnìkan náà mọ mission tí wọ́n bá lọ iṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbà iṣẹ́ ọmọ ogun tí wọ́n gbà ẹ̀yin ò ròyìn pé wọ́n kàn gba iṣẹ́ yẹn gẹ́ bí ọmọ ìlú tó wá gba iṣẹ́ ni no wọ́n wá ṣiṣẹ́ fẹ́gbẹ́ ni bọ́ndẹ̀ ṣe ń lọ yẹn ẹgbẹ́ mẹ́nítọ̀ wọn gan ẹjọ́ ní sábà nísìn wọ́n á dẹ̀ mọ pàdé pẹ̀lú ẹgbẹ́ ní ìpàdé ìdákọ̀ǹkọ̀ ìpàdé kọ̀kọ̀ tẹ́nìkan ò nímọ̀ naam nítorí àsìkò ń parí ẹ̀ sí bí ibi ọ̀rọ̀ àtẹ̀fíìmù sírí àtẹ̀fíìzú alàmàlù tẹ̀fíìzí àsírí alàmàlù tẹ̀fíìzí àsírí bó ṣe bẹ̀rẹ̀ ní 1935 ibẹ̀ ni ma parí ẹ̀ sí so Hassan al-Banna ó bẹ̀rẹ̀ sí ma inject àwọn èèyàn kan sínú military ó bẹ̀rẹ̀ sí ma inject àwọn èèyàn kan sínú àwọn ọlọ́pàá lásìkò tá àwọn ìgbìmọ̀ kankalẹ̀ ó dá nǹkan kankalẹ̀ ń gbà yẹn tó yẹ́ pé nǹkan táwọn ń ṣe òun náà ni nǹkan báwo ni àwọn nǹkan kọ̀kọ̀ àsírí ẹgbẹ́ báwo làwọn ṣe máa mójútó ṣe ráwọn eléyìí àṣẹ tí Hassanul Banna bá ti pa wọ́n òun ni wọ́n ń tẹ̀lé láì ní yí ẹnu padà láì dẹ̀gbọ́dọ̀ yí ohun rẹ̀ padà rárá so nǹkan tí wọ́n gbé tán gbà lérò táláwọn fi ṣe ráwọn nǹkan yìí gbà yẹn ni kọ́sùdù wọn ni himayatu da'wa himayatu da'wa báwo la yẹ fẹ́ dìfẹ́ndì da'wa ẹ rí pé irú nǹkan tí mo ń sọ yìí ẹ rí pé irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa náà ni wọ́n ní tá bá fẹ́ dìfẹ́ndì da'wa o a ṣe kí ni a inject àwọn èèyàn kan sínú àwọn military àbí a inject àwọn èèyàn kan sínú àwọn ọlọ́pàá àbí inú àwọn forces so that àwọn èèyàn ni ó máa dìfẹ́ndì da'wa wọ́n máa dìfẹ́ndì ẹgbẹ́ are you getting it so gbogbo orú kí níyẹn ẹ̀yin onímọ̀ yí pé ìlànà wà lè ṣùwánù mùsùlùmí ni ẹ̀yin onímọ̀ so wọ́n mọ̀ wá fún iláwọn fátíwá yẹn pé ẹ fẹ́sìn ẹ fẹ́sìn ẹ tẹ́lẹ̀ so àwọn fátíwá yẹn rọmọ fún yín ẹ̀yin onímọ̀ yí pé wọ́n inject yín síbẹ̀ yẹn nítorí so wọ́n fẹ́ ṣe ni nam ní ìparí so ìgbà tí asanbanna tó ṣe ó àtàtà ó tún àtàtà àìkílà ń pè tanzimu kan gbà yẹn tán pè ní tanzimu aljawala tanzimu aljawala irú ẹ̀ náà ń bẹ láwùjọ wa lónìí lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ yẹn tẹ́rí tanzimu aljawala yẹn ìgbà táwọn ṣe ni pé àwọn in tó wọ́n mójútó òun ni báwo la ṣe fẹ́ máa ṣe bí ẹ̀rí tẹ́ mọ̀ rí pé àwọn lẹ́pẹ̀gbẹ́rì ẹ̀ tí ó sáma nísìn so eléyìí rẹ̀ lára ìlànà àwọn ìlìkwánu muslimun ni àwọn ìyẹn náà pè ní tanzimul jawala ṣe láwọn ìyẹn ó ní mission tán fi mọ́ ń dá wọn lẹ̀ and nínú òfin ìjọba ìjọba gbà pé ẹgbẹ́ lè ní àwọn ọlọ́pàá ẹgbẹ́ tiwọn ẹ̀ tí ó sáma nísìn mission tán fi ń dá wọn lẹ̀ lórí àti máa carry out àwọn àtẹ̀nzìmọ́ ti wọn tẹ́bìrò pé à ṣe bá wọn lẹ́pẹ̀ẹ́gbẹ́ yẹn náà rí ẹbí àwọn lẹ́pẹ̀ẹ́gbẹ́ wọn náà ni kódà wọn uniform wọn ìgbà míì gan kódà ẹ lè rí wọn láwọn stadiums ìgbà míì ẹ lè rí wọn láwọn field tí wọ́n máa ṣe training tí wọ́n máa ṣe tí wọ́n máa ṣe exercise bí àwọn manowar bí àwọn ẹ̀yin ò kí ń sábà rí wọn àbí so tẹ́ máa rí kódà ńgbà míì wọ́n lè máa kọ́ra wọn níjà ẹjọ́ ìjọba máa ń sìn which tíjọba òsìsẹ́ kíni tí ò sì takò àwọn èèyàn lẹ̀ yóò máa wò ẹ̀yin onímọ̀ pé lẹ́yìn yẹn àwọn nkẹ́kẹ́ ń bẹ tó jẹ́ àtẹ̀mvímù sí rí tí wọ́n ń tẹ́ àwọn èèyàn fún underground bẹ̀tẹ̀ lẹ́yìn lẹ̀ yóò máa rí pé àti bíbáyé báwọn tí wọ́n lò àrá DSS fún àpéjúwe ni o a máa rí wọn tán bá ń ṣe training náà wọn ṣe <laughs> so wọ́n fi yẹn hàn sí gbangba ṣùgbọ́n láàrin wọn ó kẹ́ẹ́ àwọn ẹgbẹ́ kan bẹ́ẹ̀lẹ̀ yìí àwọn ẹgbẹ́ tó ní agbára ní wọ́n ń pa wọn kẹ nínú wọn ní junudu rahman àwọn ẹgbẹ́ tó súnmọ́ wá gidigidi ní gidigidi ṣẹ́rí àwọn junudu rahman yẹn àwọn yẹn special training ni fún wọn wọ́n fún wọn ní special training ìwọ tó bá dẹ̀ wà ń bẹ̀ tó bá wà nínú àwọn junudu rahman nínú àwọn tó ń rinlẹ̀ tó fẹsẹ̀ wálẹ̀ gan nínú ẹgbẹ́ ni wọ́n dẹ̀ láwọn mítíìnì kọ̀kọ̀ tó wọ́n máa ṣe àwọn kan tí mo ń sọ yìí àwọn kan tó lè ní o ẹjọ́ ọ̀nà sábà nísìn máa sì padà bá máa sì padà bá ọ̀rọ̀ débi báwo làwọn àdìsíwánù mùsùlùmí ṣe bẹ̀rẹ̀ sí máa pààyàn tó bá ti pé lè báyìí ó lè jẹ́ obstacle fún dáwà wọn àbí ó lè jẹ́ obstacle fún mission wọn wọn execute ya. it happens ẹjọ́ ọ̀nà sáàmà yìí so bet. èyí ní ma irú àwọn missions yẹn so irú àwọn yẹn tá ń pè ní junudu rahman yẹn ma gbórúkọ wọn bóyá tẹ bá wà nù ẹgbẹ́ tí mo sọ yìí ẹ lè ma gbọ́ alágbájá wà náà junudu rahman jánadá náà náà kan wọn lásán ní ìwò ojú ni wàláhì ọkọ kọjá ọkọjá bẹ́ẹ̀ ẹjọ́ ní sáàmà ìsìn so ní àwọn àtẹ̀vímù àwọn àtẹ̀vímọ́tù síríyà so ibà ìsìn so ẹ pé kódà tí wọ́n bá sọ fún yín pé wọ́n ti àkọ́yà àwọn nkankan kẹ́yìn ò dẹ̀ lè mọ̀ rárá ẹjẹ́ kí n sọ kíríkà fún yín nísìn tí wọ́n bá fẹ́ lọ da àwọn ẹgbẹ́ dáhùn wíì tí wọ́n bá fẹ́ lọ àtáàkì àwọn bìkan ìgbà tí wọ́n ń jà sí ta ni ó jẹ́ àwọn olórí láwọn kámpọ́sì kọ̀ọ̀kan àwọn jùlọ rahman yìí ẹ̀yin ò ní mọ̀ wọ́n ń bẹnu àwọn obìnrin ń bẹnu àwọn ọkùnrin wọ́n dẹ̀ train dada. ẹ̀yàn máa lọ ẹ̀yàn bẹ wọ́n dẹ̀ ti kọ́ atakurubutu sí abẹ́ hijab ẹ̀ ti máa <laughs> wọ́n dẹ̀ ti kádà dání ó dẹ̀ láwọn tí ó kádà yẹn dání tẹ́yìn ò ní mọ̀ ẹ̀yàn kàn débi tẹ́lẹ̀ kí ní ẹ̀kàn rí pé wọ́n kádà yẹn jáde wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa pele yín lọ́wọ́ ni ẹ̀yàn brothers lórí àwọn brọ́dà tó fẹ́ attack so yíba ẹni tí àtàwọn nǹkan mí àwọn nǹkan pé tó yẹ pé ó dìgbà tẹ bá tó dé battlefield kẹ tó mọ̀ wípé àwọn kìíní yìí prepare àwọn nǹkan yẹn wá àwọn ìyẹn èyí ò nímọ̀ ẹjọ́ nàzán gbogbo àwọn ìyẹn lọ́bọ́ sí abẹ́ àtẹ̀nzìmọ́tù síríyà so lábẹ́ àtẹ̀nzìmọ́tù síríyà yìí Hassan al-Banna dá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lẹ̀ lábẹ́ rẹ̀ so yíba ẹni tí so nínú ẹ̀ làwọn yìí tí mo ti inshallah á padà tó mọ lórí àwọn kíni ní 1935 nígbàtí Hassan al-Banna bẹ̀rẹ̀ al'amalu sirri al'amalu tamfidhi asirri gbà tó bẹ̀rẹ̀ rẹ̀ kí làwọn in tí ó jálẹ̀ lásìkò yẹn láti láti lè máa fi carry out sí àwọn nǹkan kan nínú ẹgbẹ́ yẹn àti láti lè máa fi defend ẹgbẹ́ yẹn sàwọn nǹkan tó pọ̀ gidi gan ni irú ẹ̀dẹ̀ ni ó ń ṣẹlẹ̀ láwùjọ wa tí àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ yìí tí wọ́n ń ṣe ṣùgbọ́n torí pé àwọn èèyàn ò ní kíbrọ̀ nípa ta ni wọ́n ń pè ní àwọn al-Ikhwanul Muslimun ẹ̀yin ò ní mọ ibi tí àwọn nǹkan yẹn ti wá pé ó ní ìpìlẹ̀ lórí bí Ikhwanu ṣe bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ẹjọ́ tó àwọn ìpìlẹ̀ yẹn ni wọ́n ń tẹ̀lé o ni wọ́n ń lò so ẹ̀yin wọ́n kà máa fojú òkèèrè wó ni so ẹ̀yin ò ní mọ̀ pé àwọn nǹkan kan ń bẹ lábẹ́lẹ̀ tó yàtọ̀ sí nǹkan tẹ́yìn rí ní gbangba yẹn so àwọn tí wọ́n dẹ̀ tán kú pẹ̀lú àwọn àṣírí yẹn ni so báyìí sìn wọ́n gbọ́dọ̀ kú pẹ̀lú àwọn àṣírí yẹn ni inshallah máa ka àwọn ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ kan pẹ̀lú ògbọ́n náà bá máa dẹ̀ tún máa fi máa rán wa létí ọ̀rọ̀ yẹn máa dẹ̀ máa fi ọ̀rọ̀ yẹn nílẹ̀ pé ṣẹlá àwọn nǹkan tá a máa sọ nípa àwọn àdìkúwàlù mùsùlùmùn àwọn nǹkan tó jẹ́ sí wípé àwọn ara wọn gẹ́gẹ́gẹ́ nínú tíra wọn ni wọ́n sọ ni ẹ̀rí pé bàtà fẹ́ bàtà fẹ́ tú tọ̀rọ̀ súfì ẹ̀rí pé àwọn tíra tá ń lò against wọn àtàwọn ọ̀rọ̀ tá ń lò ọ̀rọ̀ tí àwọn ògbóǹtarìgì àwọn onísúfì gẹ́gẹ́ ń sọ nípa ìtànpè ní àkíkọ̀ sofia àkíkọ̀ mohammadiya àkíkọ̀ sebanisin alhakikotul ilahiya gbogbo orú àwọn nǹkan yẹn so ẹ̀rí pé in tí wọ́n ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ la mú jáde àbí láìsí pé bóyá nǹkan tí ẹnìkan tó jẹ́ ọ̀tá wọn sọ nípa wọn bẹ́ẹ̀ náà làwọn àdìsíwánù mùsùlùmí nìyí so àwọn nǹkan tó yẹ pé àwọn èèyàn wọn gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n ń sọ nípa ẹgbẹ́ yìí inshallah òun láàmọ̀ ìgbìyànjú àti máa ṣètọ́ka sí ká lè mọ true picture bí àwọn àdìsíwánù mùsùlùmí ṣe rí so that ẹgbẹ́ kan ò ní fi rárẹ̀ pamọ́ fún wa láwùjọ yìí ká mọ́ padà wá dáàmà pé áá pẹ̀lú àwọn nǹkan tá ń rí ó ti yé wa pẹ̀lú àwọn nǹkan tá mọ̀ nínú àwọn ìpìlẹ̀ àtàwọn manhajú àwọn ìfowópamọ́ pé lára wọn ní ṣébà so èyàn lè sá fún wọn èyàn lè sọ àwọn èèyàn lára ṣébà nísìn pápá jùlọ àwọn mọ̀lẹ́bí yàn àtàwọn tí wọ́n jẹ́ aládùúgbò yàn àti gbogbo àwọn èèyàn lápapọ̀ so èyàn lè sọ wọn lára kúrò níbi àbúrò àwọn àlèkọ́wà mùsùlùmí kọ́nà bá àlékẹ́lá kó dákun kí ó bọ̀ wá ní ẹ̀mí gígùn àti àlàáfíà àti ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àti ọgbọ́n àtòye ilé tí a fi máa ṣàlàyé àwọn kinní wọ̀nyí alẹ́bẹ̀ náà bá rí kẹ́lá kọ́lọ̀ bá kó jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ́lọ̀ kó lò ní sábàbí dáadáa fún àwọn èèyàn láti mọ aburú ní aburú kọ́ dẹ̀ lè jìnà sí àti láti mọ dáadáa ní dáadáa kí wọ́n lè súnmọ́ qultu kékeré kan nípa engine eléyìí tí a ń lò fún ìdánilẹ́kọ̀ọ́ wa so a ní issues kan a ní certain issue pẹ̀lú engine yìí eléyìí tó jẹ́ sí pé ó fa ìdíwọ́ kí àwọn bí àwọn ìdí ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ ká ṣe bóyá bí wíìkì bí méjì àbí wíìkì kan àbọ̀ sẹ́yìn kí ó mọ́ lè fi wáyé dáadáa so in fact a wà fortunate lálẹ́ yìí la fi padà tún rí ẹ́ńjìnì yìí lò a wà very fortunate ni so tí kò bá ń ṣe bẹ́ẹ̀ ni ó ṣe é ṣe ó jẹ́ sí pé àbátún ti máa ń rí ìjòkó tálẹ̀ yìí ṣe in fact lánàá a ṣe gbogbo effort láti rí pé a rí ìjòkó yẹn ṣe lánàá bẹ́ẹ̀ sí tó já wa nítàn máa náà ni engine tí a máa fi ṣe program lánàá so òun ló padà já wa ní tànmọ́ tí àfẹ́rí program ṣe lánàá so a nítorí eléyìí báyìí gbogbo àwọn atótónu tí mò ń try láti sọ òun náà ni pé àbùkátà ẹ́ńjìnì mi tí ó jẹ́ ẹ́ńjìnì títí lecture yìí gangan so yíba ní ìsìn tó yẹ pé permanently lecture yìí ló máa ń ló máa ní ẹ́ńjìnì yẹn so ẹ́ńjìnì tí wọ́n ní ó dáa tí a lè rà tí owó rẹ̀ ò lóòkè jù tí ó dẹ̀ sì wálẹ̀ jù òun náà ni eléyìí tí wọ́n ń tà ní fifty thousand naira so aláwọn eléyìí tó yẹ kí wọ́n ń tà ní seventy thousand naira but àfi bẹ́ẹ̀ ní bùkátà sí yẹn bàbá rẹ̀ ní tó bá ra yẹn náà fún wa so ibà yẹn sìn a lè lò so ibà yẹn sìn pàápàá jùlọ ta bá rí àwọn speakers tí ó tó iye òǹkà speakers ta lè lò sí torí speaker kọ̀ọ̀kan tí a máa lò tó jẹ́ original speaker tó lè gbé àwọn engine yẹn fifteen thousand naira náà ń ta speaker yẹn each lẹ́yọ kọ̀ọ̀kan fifteen thousand naira ni wọ́n ń ta ẹyọ kọ̀ọ̀kan àwọn speaker yẹn and a dẹ̀ níìdì ó kéré jù lọ fún engine oní fifty thousand naira yẹn a níìdì méjì sí mẹ́ta tó bá jẹ́ ẹ̀jọ̀ wá jẹ́ níìdì ní seventy thousand naira lábárẹ̀ ní tó bá rà fún wa a níìdì a níìdì in tí o less than five six láti lè gbé engine yẹn so nítorí ẹ̀ láti wá rò pé à fẹ́ra pé yẹn ó ti máa ná wa ní owó jù nígbà tó yẹ pé ó ní fifty thousand naira yẹn ó ti sáàbù wa dáadáa so tó bá yẹ pé yẹn náà la ní abá rí kápá láti ra àti àwọn speakers tí ó máa gbé so àbùkátà rẹ̀ nítorí ọlọ́run ọba ẹ dákun so gbogbo ẹni la ọlọ́run ọba àlékẹ́lá bá rọ̀ lọ́rọ̀ tọ́lọ́run ọba àlékẹ́lá bùkún ní àrízìkí ẹ dákun torí ọlọ́run ọba ẹ jẹ́ ká bá wa dá sí tọ́lọ́run ọba látara kínní kò sí iye tó kéré jù lọ láti fi ran iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni kò sí iye tó pọ̀ jù láti ran iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ wọ́n bá ṣe wù kéèyàn kó wá kó pọ̀ tó pẹ̀lú ògbọ́n ọba àwọn àyè yanu kalẹ̀ bámú tánà sí ayé ti yánu jù tó sì jẹ́ iṣẹ́ dáwà yìí tí ó ṣe pé ká nà fún bùkátà orí ara wa ká nà fún bùkátà dáwà tí yóò mọ̀ sàǹfààní fún gbogbo èèyàn pàtàkì gbogbo anáà sì rí pé ah, alhamdulillah ibi tí wọ́n ná owó ìsírí tó sì jẹ́ ara bùkátà dáwà àti láti gbé islam ní arugẹ láwùjọ wa síbà nísìn so àwọn mọ́ṣáláṣí ń bẹ tó yanú lẹ̀ tá fẹ́ náwó sí so àtúrísí sí àwọn àyè ibi tó yẹ pé yóò wúlò fún gbogbo mùsùlùmí yóò sì máa wúlò fún ìgbèrú dáwà tó nítorí ọlọ́run bá ìdákùn torí ọlọ́run a ní ìdìràn lọ́wọ́ fún ilé ìbáyìí kọ́lọ́n bá lékelá kó bo ẹnìkọ̀kan wa láṣìírí kọ́lọ́n bá lékelá kó dẹ̀ san ẹnìkọ̀kan wa ní ẹ̀san olóore lórí àwọn ìgbìyànjú tá ń ṣe lórí báwo ni ìsìláàmù ṣe fẹ́ dàgbàsókè láwùjọ wa àti pé báwo ni àgbọ́yé sàlàfíyà ìsìláàmù tó ní ìbátan tó ní àjọṣepọ̀ tó dẹ̀ jọ tàwọn ẹni àsìkò ànábì sallallahu alaihi wasallam àwọn ìgbìyànjú wa lórí báwo ló yẹ fẹ́ rìnrìn láwùjọ wa ìkọ́lọ́n bá lékelá kọ́mọ̀dún ẹnìkọ̀kan wa ní ládàá rẹ̀ قلت ما سمعتم واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته